ọ̀rọ̀ lọ́kàn ọmọ kó mo rò wá ọ̀tẹ́ bá bí mi lè rè máa yí san ìrírí o. ìrírí mo ṣe bóun la mo fàfà ṣe bí ibi ńlá tí ń ba ọgbọ́n ṣe bóun lẹ̀ka igi ẹ̀ ìrírí ṣe bóun lẹ̀ sọ́ra o. ẹ bá mi nílé rẹ̀ máa mi lèrè máa rí san ọ̀rọ̀ lọ́kàn am I invited to your house. What did I tell you about strangers? Ah. Ọ̀dọ̀ nkùn Fọlá bọ́tà <laughs> So what? Oh. Uh, mm. Well, Oládùnsìn, don't worry. I'm still a stranger because your aunt wants me to be one, okay? That's okay. Well, um, thanks for the ride and the shopping. No, it's fine. Mm, so, so would I have your number? No, not so fast. Hmm? See you some other time. Bye. Okay. All right. Oladusi, take care of yourself. Fọlá, ló sọ fún mi náà kí ni nǹkan náà? Ẹ́ ọjọ́ wo ló ṣe omo, ọmọ yìí? Ọmọ tó pàdé tí meji. Lo pòṣù lo Ló sọ fún mi pé wọ́n ti rí yàwó. Ó ṣọ́ra ẹ̀ kó má jẹ́ kó mọ́mi kò sẹ́nibọ́dì tó lè fi nàìjà hàn mi ọmọ dáadáa ni Péjú and you've not even met her mom tẹ́pá mi tẹ́ máa like her she's so calm beautiful and intelligent you love her she's beautiful oh my God. she's reserved. can you imagine ẹ gbọ́ gbogbo qualifications tọmọ mi yà fún obìnrin under two seconds fọlá kí ló dé kí ló ń ṣe ẹ ọmọ tó ń pariwo ẹ yìí ó lè ní owó owó ẹ lórí tó fẹ́ tẹ̀ bá ti owó owó ẹ lórí tó fẹ́ tẹ̀ bá ti o mo ń sọ fún ẹ o ẹ wọ́n máa gbá ẹ fọlọ́mọ ẹ máa gbá ẹ o tó o bá lọ gbórí ẹ dúró pẹ́rẹ́ wọ́n máa gbá ẹ bí o tẹ̀ nílájú mi sílẹ̀ anyway mi nílájú mi sílẹ̀. kò sẹ́ni bọ́ọ̀dì tó fẹ́ gbá mi. ẹ mi you're getting it all wrong she knows nothing about my status mi ò sọ fún kò mọ̀ bí àmọ́ lówó àbí àwà òkè or something mo ask her out I fell in love with her and she did the same thing for me we both love ourselves. Mommy, you love Peju when you meet her. Just give. Gbogbo gbẹ́nà sàn jàre. Gbogbo gbẹ́nà sàn kò jẹ́ kí n gbọ́rọ̀. Ah, mo dẹ̀ ń jẹ lọ́wọ́ láti ẹ̀kún òde bọ́ọ̀lù ká. Èmi àti ẹ̀ ń fa ọ̀rọ̀ bọ̀ láti yàrá mi títí dé sùúrù òkè títí dé ìsàlẹ̀ mi. What exactly is wrong with you? Péjú kọ́ pé sẹ́ẹ̀ ni. O ò fẹ́ ọmọ yẹn o. Láíláí dúró ibo ló fẹ́ fi Cynthia sí náà ibo ló fẹ́ fi Cynthia ọmọ ọ̀rẹ́ mi sí ìyá kí ló fẹ́ kí n sọ fún màmá ẹ̀ what exactly is wrong with you. mom yes? did I just hear you say Cynthia. yes I just mentioned her name. so bẹ́ẹ̀ ṣe wáyé tí bá mú Cynthia wá báyìí tí mo ní mọ́mí o Cynthia ni mo fẹ́ fẹ́ o so ẹ máa support ẹ̀ tẹ́lẹ̀ mo rí ọmọ tó jẹ́. Fọlá why not? kí ló ti mi ní support ẹ̀? yeah she made a mistake we're all bound to make mistakes at one time or the other and mama ẹ dẹ̀ ti bá wí ó dẹ̀ ti promise pé òun ò ní ṣe bẹ́ẹ̀ ta ni ò lè ṣàṣìṣe my darling Cynthia is the best choice for you. Mom. Yes. I'm disappointed in you. Yeah. Bẹ́ẹ̀ wá jẹ́ kí n sọ kíní kan fún mi. Tó bá jẹ́ pé Cynthia nìkan lobìnrin tó kù nílé ayé yìí, I'd rather remain a monk than to marry her. I'm sure that's an expensive joke. You just grab, yes. Okay. Torí wípé ẹni tó máa fẹ́ nìyẹn. Fọlá, I want the best for you and you are getting the best. I am not marrying Cynthia. Tó bá pè mí ni mo bí ẹ, ọmọ tó máa You are the first Cynthia. I cannot marry Cynthia. I'm away now. I don't want Cynthia. What can you? Do whatever you like about it. Tó bá padà sí Amẹ́ríkà, kò máa retí àwọn òṣìṣẹ́ new stars ẹ tó o máa fẹ́ ni ẹ̀mí ní gbà fún ẹ mi ní gbà fún ẹ ó ní gbọ́ mo sì kọ́kọ́ wálé wá bá mi ọmọ olè oníjìbìtì ọmọ tí ìrànwọ́ òrọ̀ láti òrò wo rí ó ti ní tó fẹ́ ní dẹ̀bi ti àyà tì lọ́rùn ó ti torí tí ẹni mo ṣe ṣe wàhálà péjú kọ́ pé mu ni pẹ́sẹ̀ ni wọ́n wọ́n mo ti máa ṣe fún ẹ mo ti máa ṣe fún ẹ nínú ilé yìí Péjú Péjú ọkọ̀ burúkú mà ṣe é fẹ̀ ṣùwárí àná burúkú ni ò mà ṣe é yìn nísìtú yẹ pé ìyá Fọlá kọ̀ jálẹ̀ ó ní dọ́dọ́dọ́dọ́dọ́ o òun ò gbà kó fẹ́ ọmọ Fọlá Fọlá dẹ̀ ní ẹ o pé ìwọ gangan lòun máa fẹ́ ó rí pé wàhálà ni. ẹ wo Fọlá tẹ̀ ń sọ̀rọ̀ yìí ó ti jẹ́ kó yé mi pé òun lòún ní ìyá òun o òun dẹ̀ mọ irú ìyá tóun ni ó ní mi lè mọ̀ ìyá òun ju òun lọ ó ní gbogbo nǹkan tí ìyá òun sọ yẹn ó ní wọ́n kàn ń ṣàkárà nìyí ó ní kàn ń sọ̀rọ̀ ẹnu lásán ni ó ní kí n má wo bẹ̀ kí n gbójú kí n dínà bí kí mi ti ẹ̀gbọ́n kankan. ìjù hmm. ṣé ó dá ẹ lójú pẹ̀lú gbogbo ìròyìn tó máa ń ròyìn fún mi nípa wúmà yẹn ó máa burú gan hmm. àmọ́ nìyẹn kò má ẹran ẹ wo ẹni tẹ́mi bá nájà lèmi ń wo èmi ìwà irú ọjà o ah, mi ìwà irú ọjà o èmi ṣàfẹ́kù òwò dáadáa bá mi rò ó. Ah, sista ṣé ẹ ti sanwó skul dùn sí mi tó tún fún wa lé. owó skul. ẹ. jọ níbo ní kí n ti rí. Ah. ṣé mo ti ṣàlàyé fún ẹ. pé kí ni. pé gbogbo owó àjọ tí mo gbà pé gbèsè ló bá lọ. Ah. èmi náà ti sọ pé kó jókòó lé tó bá dẹ̀ di next time màá lọ rẹ́jísà sí skul mi. kí ni. sista mi kó jókòó lé ẹ máa rẹ́jísà sí skul mi ewo oh, mi ò ṣáà nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí o ṣé yóò mọ pé gbogbo sí tẹ fi máa gbé yìí ọmọ ọlẹ́wọ́n máa fi àfẹ́ ti. ṣé mi wá ni oh. kò dùn mí nínú ìwọ náà ṣàmọ̀ pé nǹkan tó náà bábá ti dà ságbada èèyàn kí wọ́n jókòó kó máa yan ẹ̀ yan ti. Ah, sista kì í ṣe bí irú tiẹ̀ wọn máa yan oyin yan ọ̀rá nìwo nìyẹn ṣé elégó lówó tà ń sọ̀rọ̀ ẹ̀ yìí nà ọ́ àbíṣẹ́ ìbéèrè lọ́rùn mi fún yín ni. wọ́n máa dòdòjúmọ́ ni wọ́n náà gbìyànjú wọ́n ṣe wọ́n dájú gbogbo bàkátà ti ń lórí ni. hello uncle Fola good afternoon sir. fine she's fine. kọ́mi wá irú ìbàjẹ́ òṣùwọ̀n ilé mi. Ah! ṣé ó tẹ̀ ní kọ́tìrà ò ní manners rárá ni. Oh. Eh? You don't pick other people's calls. Ah ah. What's wrong with you? Ah ah. I'll beat you. Ah ah. Sister mi. Ah. ah. Ewe file jàre. Ṣé ẹ̀yin ò mọ̀ pé pàdé lòun àti Ìfọlá ni. Eh eh eh má gbé yẹn wá Péjú. Ah, Ayuru pàdé wo nìyẹn? Phone here, ring. Call to the guy kó wá gbé phone fẹ́ pé aunty take your phone. Mo I don't like it. Hello dear. Tó bá lọ sí ẹlòmíì because that you pick your call. O <laughs> ti ń gbóhùn wọn. Àwọn náà sọ̀rọ̀. Ẹ eh, wá dà wọn lóhùn jàre. Ṣé àbàkẹ́ wà láwọn Wo bá mi kí o bọ́lá mo kí ẹ o ṣé dáadáa ni. ó ń gbọ́ ó mà <laughs> eh. tó bá ti wá sílé wà kí wọ́n fúnra rẹ̀. ẹ eh. hmm. eh, ó kí mi òun náà kí mi. ẹ kò sí wàhálà ẹ hmm. kò sí wàhálà ẹ mo ti gbọ́ mi ẹ̀rọ nìkan tọ́ra ẹ̀rẹ́ I love you too bye. <laughs> sista mi òwò ah, oh, àlàyé ti ń pọ̀ jù ó máa pè ń gbà mí gan-an ló máa bá sọ̀rọ̀ tí mi tẹ̀ ní dá sí wọn rárá. sọ pé má gbìyànjú wa o. Mm. ohun tí ò da kò lórúkọ méjì kò da náà ni mm. ah ṣó encourage ẹ ni kódà náà tí fóònù ẹ bá rí kó àgbè fún ẹ pé eh, aunty you have a call not that she should be picking your calls now for what èmi ò mi encourage ẹ yóò ti gbà máa gbàǹdì máa sọ́ǹdì ni. Mm. mo ti gbọ́. mo pin la mi mo pọ̀ ká mi sọ̀kọ. Juicy girl are you good. ewúrẹ́ mú òfin jẹ́ òun àgùntàn mú òfin jà òun mi ò mọ̀ wọ́n pé mo ṣe ọ́ bí lè rìn máa rí san ọ̀rọ̀ lọ́kàn ọmọ gbọ́mọ̀rọ̀ wa ọ̀tẹ́ bá bí mi lè rìn máa rí san ìrírí o ìrírí o Don't say fast. <laughs> Babe. Thank You're welcome. Kí ló ṣe? Mi like look ejò. I've told you to calm down. Èmi ni mo fẹ́ fẹ́. And I like you like this. Hello. Kí ló ń bá ẹ lẹ́rù? Mo ti sọ fún ẹ, o ní She thinks I'm a gold digger. Forget about my mom. And focus on me. Èmi ló You're not a gold digger I know that. I love you the way you are. Okay? Come on, Shara. I'm sure. I'm sure. I love you. Come bro, and get something. ó ní tójú àgbárí tó fi ní ìlú bọ́jú it was a mistake kò mọ̀ mọ̀. it was what? Ah! Are you stupid? Are you out of your senses? In my house? Ọba ò tún pọn ọmọkẹlẹ lẹ́yìn. Ṣé o ń ṣí ẹrẹ ni? Tí ìbá ṣe pẹ̀lú ẹ ti dàrú look at. Ẹ mo lọ fọ́nká nuisance ọba ìjẹbẹ̀rí. Tí wọ́n pẹ́ bí gbogbo àwọn èèyàn ṣe wọlé tí wọ́n bá ọkọ mi jẹ́ yẹn kí nìkan tí wọ́n fẹ́ dé bá. Ẹ wọ ìyàwó wèrè ìyàwó ọ̀fọ̀tọ̀ ló fẹ́ fẹ́ wọlé. Wọ́n ti fẹ́ wọlé ó sọ ọtí bá ọkọ mi jẹ́ báyìí tí wọ́n bá fọ wọlé báyìí. Bóyá lòun dáná sun lé yìí. Ó fi ìrìbìdẹ́sẹ̀ ó fi ìrìbìdẹ́sẹ̀ mi mo sọ fẹ́ kí ṣe ló jẹ́ ìmọ̀síwáṣẹ́ mọ́ mi. Ìwọ́ wèrè já ó sì dúró ó sì dúró bẹ́ẹ̀ kọ́ mi lẹ́yìn pé ọ̀fọ́kọ̀ ni wọ́n ṣe rí kò gbẹ́kọ̀ aṣọ aṣọ inú apẹ̀rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ péjú ni mo rù sórí yìí. ó ní mo rù sórí tí wọ́n fà kúrẹ̀ lẹ́yìn ẹ ṣó ṣó ṣó ọ̀rùn lẹ́yìn wọ́n kò ti di ọ̀tẹ̀ ṣe ọmọ àtọkùn wà balẹ̀ jẹ́ ọmọ arúgbó ọmọ bíi mọ́bí tó ti rí wèrè tó lọ fẹ́fẹ́ níyàwó tí mo gbé yọ̀bọ̀ wọn dé tó bá gbà kọ́ mi jẹ́bà kí nìkan tó fẹ́ dé bá ajẹ́pẹ́ tó bá gun adé báyìí. ẹ̀yin ẹ̀yin sọ̀rọ̀ ṣé kò ṣe gbogbo ọ̀tẹ̀ ẹ̀sọ́ bẹ́ẹ̀ fipé ju. èmi ò mọ èmi ò mọ bóyá mo sọ fún àti àbí mi ò sọ fún o ṣùgbọ́n mo kàn mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ kòrò òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún un torí mi lè jẹ́ kó máa tó kó wá gbalẹ̀ jẹ́ kó kó wá ba inú ilé mi jẹ́ láíláì kì í ṣe lójú ẹ̀mí mi ọmọ tó o sì fẹ́ tó sì ń bà kọ́ mi jẹ́ báyìí Fọlá nígbà tó bá sì máa tọwọ́ náà. no no no ẹni sùúrù náà ẹni sùúrù so you mean you told Peju My own babe, all the things you're telling me right now. Who is your babe? Who is your babe? Dọ́dẹ́ mi náà, mo sọ pé ọ̀tọ̀ ọ̀ ni mo sọ, ọ̀tọ̀ tó wà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹni ọmọ mi ìráyè ẹjọ́ kankan. Ṣé what? I hate you right now. You're wicked. Ìkànnì. Is that coming from you? Yes, it is coming from me. I cursed the day you gave back to me. I regret you ever being my mother. Yes! I regret you being my mother. Ẹ̀yin lẹ́pẹ́jọ́ àti dùn sí lọ. For what? For what? Excuse me please. ṣé èmi ni Fọlá ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ sí Thompson? He said he caused the day I gave birth to him. Fọlá ni mo wicked. Ẹ jọ, kí ni nǹkan tí mo sọ tó pọ̀ jù? ṣé ó burú tí n bá sọ tinú mi jáde ni. fọlá ti jẹ̀fọ́ wọ́n ti nu ọmọ mi o ah kì í ṣe lójú ẹ̀mí mi kì í ṣe ní ojú ẹ̀mí mi láyé kì í ṣe lójú ẹ̀mí mi. tẹ́ bá bí mi lè rìn máa rí iyọ̀ tẹ́ bá bí mi lè rìn máa sọ ọ̀rọ̀ lọ́kàn ọmọ kọ́mọ̀rọ̀ wà ọ̀tẹ́ bá bí mi lè rìn máa yí san ìrírí o. ìrírí o ìrírí mi o làgbà ọgbọ́n. mọ̀ṣẹ́ bóun la mọ́fàfà ṣé bí kí n láti ìgbà ọgbọ́n ṣe bóun lẹ́ẹ̀ka igi ẹ̀ ìrírí ṣe bóun lẹ́ẹ̀ sọ́ra o. tẹ́ bá bí mi lè rìn máa rí iyọ̀ tẹ́ bá bí mi lè rìn máa rí sàn ọ̀rọ̀ lọ́kọ̀ ọmọ gbọ́mọ̀rọ̀ wà ó tẹ́ bá bí mi lè rìn máa rí sàn ìrírí o. ńlá mi sóko mo pọkà mi sóko ewúrẹ́ mú òfin jà wọ́n àgùntàn mú òfin jà wọ́n mọ wọ́n pé mo ṣe ọ́. ẹ bí mi lè máa rí ọ̀tẹ́ bá bí mi lè rìn máa rí san ọ̀rọ̀ lọ́kàn ọmọ gbọ́mọ̀rọ̀ wà ọ̀tẹ́ bá bí mi lè rìn máa rí san ìrírí o. nípa òṣèbọ́gbọ́n ló fi ń kọ́ nìyàn jàre adá. ah wọ́n jáde lẹ́ẹ̀kan mo rí báàgì ńlá méjì lọ́wọ́ wọn so mo dẹ̀ bí wọ́n lè rí pé bo ni wọ́n lọ wọ́n náà fẹ́ travel wọ́n náà fẹ́ travel. bẹ́ẹ̀ ni ma bẹ́ẹ̀ ni ma ìfọwọ́ wọn ò rí lè sọ ibi tán lọ fún mi wọn kàn sọ pé wọn fẹ́ travel. kí ló ń ṣe ọmọ yìí abájọ tí mò ń pè tí ò gbé kọlẹ̀ ẹ̀dùnú ah, ṣé Fọlá bínú kẹ́rù jáde kúrò nílé fún mi ni. bínú jáde bíi báwo Could you read that? Hola. Come here. Your mom. Hola. Well, could you ignore the call, please? How? Ah, what do you mean? Pick a call now. Fola, why? Why are you doing this? I don't want to talk to her. Why? Fola, she's your mom. You have to talk to her. Bijo, I know she's my mom, but money me mi ò bá wọn sọ̀rọ̀. me still there. What you are doing is not right, though. You know you promised whenever she calls, you're going to pick her call. I'm so why are you not picking up? Bijo, I'm not going to pick her call mo sọ fún ẹ mọ́mì ṣe wáyé tí bá fi lè gbé kọ́ wọn máa fi pé nǹkan táwọn ṣe right ni ọ̀hún ní mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa I need to let her know what she did is very wrong. ok jọ kí náà ṣe. olùkọ́ ẹ̀sìn òun ló ń béèrè lọ́wọ́ mi ẹ̀ kí náà ṣe báwo ni mọ́mì ṣe máa lé ìyàwó tèmi fẹ́fẹ́ wọn á lè jáde kúrò ní wọn máa sọ̀rọ̀ sí ẹni àwọn ẹni tèmi fẹ́fẹ́ ṣé yẹn make sense lójú ti tẹ. Fọlá ṣé ìwọ ló sọ̀rọ̀ sí ni ṣé bẹ́ẹ̀ mi náà bu mo dẹ̀ sọ pé mi ò bínú wọn àbí ṣé ìgbà tó ń bú mi ṣé ebú yẹn lẹ̀ mọ́ mi lára ni abúso lára mi why you doing this. ti bọ ṣèbí màmá tèmi ni mo ti bọ tó bá pè mí lọ́la máa bí kọ́ ọ. ọlábàwò no kò lè dọ́là call her back right now. Péjú mo ní mo tó bá pè mí máa gbé kọ́ ọ kí ló ṣe é náà. phone and call her back. I'll do that, Jen. She's nothing in Shetona. I'll document it. Fola, I need I'm saying this again. What you're doing is all right. Ah, ah, this is the fifth day. Don't you buy? me by. Don't you get upset She's your mother. She will be happy with you. She is my mother, not your mother. Tó bá dé la máa bá wọn sọ̀rọ̀ kí ló dé? Ṣọ́dà pé oníkànmíṣọ́ fẹ́ gbà ń bẹ́ àbí? I'll talk to her when I want to, please. Àwọn dọ́kímẹ̀ntì mo ní máa bá mi sáìn yẹn dáa for the filing and stuff. dunsi èmi ò ṣàlàgbó nǹkan tó ń ṣe kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà ṣé yóò gbọ́dọ̀ travel ni ọdún mẹ́rin ni pé níṣẹ́ ìlọ́nà ó lè wá ń sick ó ń sick ó ń sick ó lè ṣàánú mi torí ọlọ́run ó mọ̀ pé mi náà máa jáde máa wá jíjẹ mímu lọ èwo ni kí wọ́n á jókòó sọ hospital kí n máa wọ̀ ẹ́ lójú. you want to see aunty you want to see aunty that is what you been saying since eh of course that she coming ah mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o kó ṣara gírí o kó ṣara gírí hospital kì í ṣe lé o. Ah, gbogbo ara ẹ gbóná sí i àti péjọ àti péjọ ah, àti ẹ̀dá àti péjọ ìsí ẹ o ìsí ẹ. Oh, so sorry oh, just need just two days now I don't see someone I'm so sorry ah sista mi ìgbà wo ló ti bẹ̀rẹ̀. péjú péjú ó dìde lọ́mọ tí ò dìde látijọ́ yìí àti péjú àti péjú àti péjú àti péjú ló ń lọgun. ẹbí tí kì í rìn àjò kí wọ́n ti fún lóògùn àyàwó. Ah, kò lóògùn o ó lóun ò lóògùn rárá àbí do you want your drugs? yan ó ti ó ti yé mi ìwọ gọgọ lóògùn ẹ ó dẹ̀ ti dé nìyẹn. So ah. sorry, I'm sorry. Now, tell me why I should forget about all they did to us. tó lè gbàgbé láéláé. Ah, ah, ni o jóná yọ̀mí ta ló máa rírù ẹ̀ tó máa sọ wípé òun rọ́kùnrin ẹ́ ìwà àgùntàṣọ ó lò tó jẹ́ pé àwọn òbí tó bí ẹ náà èèyàn gidi ni wọ́n láwùjọ ó tún wá fi mọ bẹ́ẹ̀ ó tún níṣẹ́ gidi lọ́wọ́ ah, èmi ò mọ nǹkan tí olúwádùn sí ìfẹ́ tí ò rí lára ẹ o. sọ fún yín pé oyè mi rọ ni mo pa. Ah, oyè mi náà o. in short torí olúwádùn sí mọ mi gbogbo àwọn obìnrin tó ń ṣe tèmi gbogbo wọn ni mo ti let out. Oh. oyè mọ́ mi ìmọ̀ kó ṣe tó máa ń fọ́ni sí mi nípa ẹni pé wọ́n ní ìbá tí bá ń bá sọ̀rọ̀ ó máa ń wù mí bẹ́ẹ̀ pé mo dàgbẹ́ sára ni mọ́ mi mo mọ́ mi sí mo dàgbẹ́ sára ni. Ah, ọkọ mi ò dàgbẹ́ sára òun ló mọ nǹkan tó ń ṣe òun ẹ wo wo wo wo o má fi tolúwádùn sí ṣe má wọrí má bá ẹ bá sọ̀rọ̀ hmm? ẹ má gbọ́ ṣùgbọ́n I pray so I so. ṣé o máa kúkú dúró dé kó dé. ah mọ́mí náà mi ò ní lè dúró máa torí mo ní àwọn appointment kan láti catch up pẹ̀lú ẹ̀ máa. Oh, kò dẹ̀ ní kó dé o. no mọ́mí mọ́mí don't worry I will come over over the weekend oye ma so the bá dẹ̀ dé weekend màá lè to yọjú sí ilẹ̀ tẹ̀ ma oye mọ́mí okay mọ́mí I would like to be on my way now ah. sorry mọ́mí. mọ́mí ẹ̀jọ̀ ń tọrọ lọ́wọ́ ẹ má kọ sí mi lọ́wọ́ tó ló ń jẹ ọmọ ni. ó máa dojoojúmọ́. wọ́n mi oúnjẹ ọmọ lélẹ̀ mọ́ mi ẹjọ́ bá ń bẹ fẹ́ gbà. sísè kò sọ pé oúnjẹ ọmọ ni kò dẹ̀ ní koro mọ́ mi lẹ́nu. àmì mọ́ mi agbára lọ so wọn bá ìjọ sọ́sí ma ah. i will come over the weekend ma nice to meet you again mọ́ mi ó dàbọ̀ ma. o ṣe mama retí ẹ o ṣe wọ́n. ok mọ́ mi náà ẹ tẹ́kẹ̀ ara yín o. ah mo ti lọ hmm? ọkọ mi o ṣe mo dúpẹ́. lélẹ̀ ah kí ló wá ń ṣọmọ mi kí lọmọ mi tún fẹ́ ẹ́ ah hundred thousand ìpín nìkan tán. Ah. ẹ tani tani ẹ tani ah ọkọ mi ah káàbọ̀ ṣé o ò pàdé yọ̀mí lọ́nà ni ó ṣe kúrò ń bíbá ẹ̀ mi ṣẹlẹ̀ tí wàá sọ̀rọ̀ dáadáa. a sọ̀rọ̀ bet irú ọ̀rọ̀ ta sọ ọ̀rọ̀ tí òfin ní ever débi ìmọ̀lá sọ. mo sì kí ló dé kí ló ṣe fún ẹ dúró kí ni ìṣòro ẹ pẹ̀lú àwọn ọkùnrin tó bá wá ẹ wá náà ṣé òun epo ti ń dàgbà àbó ṣì ń wúra ẹ bí ọmọdé ah, ah, ah, kí ló dé kí ló tún ṣe yọ̀ mí o mọ́mí kò sí nǹkan tó ṣe yọ mí it's just that he's not my kind of man ó yes ẹ wo yọ̀mí yẹn tẹ̀ ń wo me, kò lè jẹ́ ọ̀rẹ́ mi ká tó me. wípé ọkọ mi he's not my kind of man. kí ló ṣe ṣé ó dàgbé sára. kò sí nǹkan tó ṣe mọ́mí. kò sí nǹkan tó ṣe. Mm. Ah, eh, eh. kì Yọmí tèmi ń wò yẹn kò sí nǹkan tó ṣọmọ yẹn o mm, ọmọ dáadáa ni àgùntàṣọ lò ah. eh, ẹni tóbìnrin rí tó ní délé ò bá jọkọ ẹni kó ṣàṣàlẹ ẹni eh, kò sí nǹkan tó ṣe é. mọ̀mí ẹ wo anyway he is not my kind of man kò sí nǹkan tó mẹ́ fi ṣe so ẹ wo gbàgbé ẹ. a máa wo bí òyìnbó ló máa gbé wálé wá bá mi. when the time comes ẹ rí rẹ tí mo fẹ́ gbé mo ti gbọ́ mo ti gbọ́. ok ok mo ti gbọ́. ẹ ó wà ní wà orí máa yọ mí o ká sọ pé mo sọ fún fún mi lówó kọ́ màmá fi ìbínú gbà lọ́wọ́ mi màá ní bí wọn ò bá fẹ́ yọ̀ mí èmi ṣàtìgbálẹ̀ ilé. yọ̀mí yọ̀mí ọmọ gidi ọmọ alálùbáríkà tó mọ̀ kẹ́yàn wá ní ò láìkí ẹ̀ ti gbọ́ ẹ o ṣé o ti ró jẹjẹ ẹ máa jẹ́ o máa jẹ́ máa jẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀ ti wà nílé. sorry, excuse me. Hello there. Um, the, the Oluwadunsi, how are you today? You again? Ah, do, see, see, don't even let us create a scene here. Eh, eh Oluwadunsi, consider me now. mo dey bẹ sọ̀rọ̀ láti jọ yìí just consider for me, chance give me a trial maybe it's a month or or two months then when náà wo bóyá you you want to stay or like we will be fine. Mister stop wasting your time okay mi kì í fẹ́ irú àwọn ọkùnrin bíi titi ẹ̀ ṣó ti yẹ so stop disturbing me you are stalking me okay leave me alone. olúwadùsí check, check me out kí kí ló ṣe mí what's wrong with me like guys like me ṣé mo ní disability kankan ni. rubbish look look at the time ọmọ tán bá kọ́ nílé by this time yẹ kó ti wà lórí bẹ́ẹ̀ So, mister, leave me alone and stop wasting my time. Uh, I'm not wasting your oh time. But uh, what about maybe... Excuse me. Ah. Hello, Adewa. Hello, madam ẹ káàárọ̀ mà mo mà ti wà ládùúgbò yìí ẹ bẹ mi ìfẹ́ mi ìfẹ́ gẹ̀ẹ́tì ọ̀nà yẹn mọ́ ni kò kò yé mi ok mo wà níbi building kan tó paint ní bíi lemon buy one beautiful building ok ok ẹ ẹ mo ti kọjá ọ̀nà oh mo ti rí church kan ok mo ti rí church kan lẹ́yìn mi o. Eh kékeré jẹ́ kí n padà sẹ́yìn mi ò mọ̀ ṣá mo ti kọjá ọ̀nà ok màá padà ẹ má wọrí màá reverse màá reverse. ẹgbẹ́ kó ṣùgbọ́ sílẹ̀ ẹ bọ́ sílẹ̀ jẹ́ ẹyẹ wẹ̀rẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ní àrí mi ni ẹ kí ni bíbélì bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣì dákẹ́jọ́ ẹ̀yàn olówó ọgbọ́n òṣì ṣé bẹ́ẹ̀ kọ́ mi lẹ́sẹ̀ ni ẹ́ wọ́n wọ́n máa bẹ̀ yín o wọ́n máa bẹ̀ yín sí ọ̀tọ̀ wọ́n máa bẹ̀ yín gidigidi ṣé yẹ wèrè ni ẹ ti gbẹgbẹ gbẹni sọ ẹ ṣí eré ni ẹ pẹ̀lẹ́ ṣe tí má ṣiṣẹ́ má bẹ̀ bí má bínú náà ni àbí a ní ẹ ti ya wèrè ẹ̀yin olówó ọgbẹ òṣì ẹ pẹ̀lú tó ń jàre ẹ bẹ mi dájà kò lè wọ ọkọ ẹ̀yin àgbàyà ẹ kọ́ sí olówó igbó àti amọ́rú yìí amọ́rú yìí ẹ kọ́ sí ibi àníjà ìkẹ́kọ̀ọ́ ẹ bẹ̀ kọ́ ọmọ yìí o ẹ má yẹ kọ́ ṣe ya wèrè ẹ sì ń bẹ̀ mí ẹ dẹ́kin kọ́ ọmọ yìí àbí ẹ dẹ́kin kọ́ ọmọ yìí ẹ̀yin olóṣì yìí ẹ̀kọ́ sí i olówó ọgbọ́ ẹ̀gbọ́n ẹ̀rí ṣíkúṣẹ̀ka ẹ̀kọ́ sí pẹ́pẹ́pẹ́pẹ́ kan lóko ìbá ìjọ ẹ̀kọ́ rẹ̀ lọ ọmọ abẹ yìí àti ọmọ abẹ yìí ẹ̀lẹ́fẹ́ mi dájọ́ o kẹ̀kẹ́ pàǹkó lọ sí kúrò níbà yìí yóò ṣìyàwó èrè ẹ̀kọ́ ṣìjọ́ ẹ̀ bó ṣe rí ṣíkúṣẹ̀ka fẹ́ mi lẹ́sẹ̀ ẹ̀yin olówó ọgbọ́ olóṣì ẹ máa bó ṣe rí ẹ má bínú àǹtí ẹ má bínú àǹtí tó bá ti kọ́ mi lẹ́sẹ̀ tán sí kí ni fẹ́ máa sọ kí ni mo ẹ kó sí ọlọ́wọ́ ẹgbẹ́ olórí burúkú má ṣàǹfààní ẹ̀dá mo kúrò lọ́la gbàláfíà kí wọ́n di wọ́n lẹ́gọ̀ plus sílé ẹ máa bó ṣe rí pẹ̀lú pàǹgó lọ́wọ́ tó gbé kò ní bẹ́tà fún ẹ. Thank you torí mo wà nínú káà òun fẹsẹ̀ rìn ah! ládùúrú bí mo ṣe máa ń ṣe fáwọn tí wọn ò ní tó tí ẹnìkan lè wò mí kó ní mo fọwọ́ lágbá òun lójú. Ah! bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá mo lówó o mo kàn wà comfortable lásán ni ìwọ lọ́hùn ìwọ lọ́hùn mo máa ń bẹ̀ jọ̀ọ́ jẹ́ kí n lè rí lédì lẹ́ẹ̀kan sí i kí n lè ṣàlàyé fún pé mi ò kí ń ṣe eré èèyàn tó rò pé mo jẹ́ ó kàn ṣe èṣì ni. ìjẹ́ wọn mọ iye olówó ẹgbẹ́ tó o ti gbin ilé ìròyìn sí lọ́kàn sọ fún mi mélòó nínú wọn ló fún láàyè láti padà wá ṣàlàyé fún ẹ pé àwọn ò kí ń ṣe eré èèyàn tó ń pè wọ́n. èmi ò kí ń ṣe olówó o ọkàn mi kò balẹ̀ ni àṣírí mi kò bò ni àtàṣírí bíbò àtowó níní nǹkan kan náà ní méjèèjì wo inú gángan lọ̀rọ̀ yìí o ó kọ wájú sẹ́nìkan ó kọ ẹ̀yìn sẹ́lòmí bọ́lá òun dẹ̀ ṣe dálé ayé nìyẹn a máa máa jura wa lọ ní gbogbo ọ̀nà àlè tó wa láéláé hmm, dùn sí mo kìlọ̀ fún ẹ o ó fún mi ní o ó fún mi ní o fún mi lọ́kàn balẹ̀ o ìwọ rẹ̀ fún ẹ ní sinmi ẹ ṣé bó ṣe wà yóò tẹ́ lọ́rùn ni mo kìlọ̀ fún ẹ mo kìlọ̀ fún ẹ kó o lọ yí ìpinnu ọkàn yẹn padà dùn sí ò bá fún mi nísìnyí ò ní rí mi mọ́. ó dáa náà à ń torí àjájà ọjà níta ló ń jà lẹ́kùnlé òun ó dáa náà mo ti gbọ́ àti péjú ẹ máa gbọ́ o tẹ́yìn náà bá fẹ́ kí n yí ìpinnu mi padà ẹ máa padà bọ̀ wá bá mi àti péjú ẹ máa padà bọ̀ kájọ máa ṣe wọ́n yẹ tẹ́tẹ́lẹ̀ ẹ máa fọ́nà bọ́ ti péjú ẹ máa fọ́nà bọ́ ẹ máa fọ́nà bọ́. wá dá dúró tó ń ronú fún rẹ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ fún mi mo mi mo ti sọ fún yín tẹ́lẹ̀ kò sí nǹkan tó ṣe mí i'm fine mo kàn fẹ́ gba fresh air ta ni. irọ́ o jọ sọ fún mi kí ló ṣẹlẹ̀ náà kí ló ń dààmú ẹ lọ́kàn. actually there's this lady tí mo nífẹ̀ẹ́ kò dẹ̀ wo side ọ̀dọ̀ mi ó ní pé òun fẹ́ irú èèyàn bíi tèmi and it's really bothering me ó lóun ò fẹ́ irú èèyàn bíi tiẹ̀ bíi irú èèyàn bíi tiẹ̀ báwo pé pé kí ló ṣẹlẹ̀. ó sọ pé torí mo nǹkan tó fọ́ọ̀nì sí mi gan nìyẹn ó ní torí mo ní owó lọ́wọ́ like I'm okay that's that's why she doesn't <laughs> like me that she doesn't do that kind of um, person. nítorí pé olówó lọ́wọ́ <laughs> tó ṣé tálákà ló ń fẹ́fẹ́ ni. èyí ni náà. kí ló wá fẹ́ ká ṣe báyìí ná. àwọn ọmọ mi mo ti sọ fún yín ẹ má bọ́dà ara yín let me just. máa bọ́dà mi ò lè fi ẹ́ sílẹ̀ báyìí kó máa ronú báyìí ṣé bẹ́ẹ̀ mi yìí ẹ̀ máa jẹ́ ká kúrè papọ̀ ká mọ ọkọ tá a máa ṣe ṣé o mọ̀ pé ẹ̀yin gan náà lọ ẹ̀yin ọkùnrin náà lè máa sọ pé tẹ́ bá ti bá obìnrin sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó bá ti gbà bó ti chip nìyẹn ẹ so wàá máa gbìyànjú gbìyànjú náà lọ àwọn àwa obìnrin máa ń láìkè ẹ wàá máa gbìyànjú ni má wọrí gbogbo nǹkan á dáa ṣó ti gbọ́. ok mọ ẹ ṣe mọ má ronú mọ́ o mi ò ronú má ronú mọ́ o jọ ọkọ mi. ma ẹ ṣe ma. Ìyọlá ṣé kò sí. mọ́mí ẹ ó máa ṣàárọ̀ kùtùkùtù. mọ́mí ṣe ọ̀rọ̀ dùn sí ni kò fẹ́ yé mi mọ́. I've been calling Dosi for some time now. She's not been picking my call ìgbà tára mi ò gbà mọ́ mo ṣe ní pé kí n wá very early bóyá kí n rí yín kẹ́ bá mi bá sọ̀rọ̀ ni or I don't even know where to turn to again it's really getting to me. kò dé máa wo ọkọ mi ojú ètò ló ń bá sọ̀rọ̀ ní gbogbo ìgbà mi ò tiẹ̀ mọ nǹkan tó dé ba lẹ́nu mẹ́ta yìí àmọ́ nǹkan tèmi kàn ṣàkíyèsí ni wípé òun àti ọmọkùnrin tó ń pè ní Jídé tó wa márúwá yẹn ìyẹn kàn ń take time ẹ̀ ó take gbogbo attention ẹ̀ èmi gan-an tí mo jẹ́ ìyá ẹ̀ mi ò rojú ẹ̀ ńlẹ̀ ó ṣàkókò mọ́ ìyàwó tó ní tó bá ti ráwọn tí òró tí ò lówó lọ́wọ́ àwọn bíi tálíkà wọ̀nyí pé ó máa ń like àti engage wọn ní one conversation or the other o lè májì tèmi àti ẹ̀ta bá jáde ó kàn máa sọ pé mọ́mì mò ń bọ̀ ọ́ a bọ́lẹ̀ nínú mọ́tò a lọ bá àwọn ọmọ kéékèèké tó máa ń tọrọ owó yẹn a máa bá wọn ṣeré ìná ìwà ẹni wọ́n ní oníjó sí rẹ nítorí kò jẹ́ ń gbádùn kò jẹ́ ń gbádùn lóbìnrin gbà fún. ṣe ọ̀rọ̀ jíde tẹ́ ẹ sọ yẹn gan ni mi ò tiẹ̀ mọ ọkọ tó ń go on between the two of them because there was a time I saw them at the um, the um, doses shop tẹ́bàdé wọ́n ṣe treat me. wọ́n kàn tójọ́ tán fi mí wọ́n gbàgbé mi sórí ìdúró ni. má bínú ọkọ mi má fi ṣèbínú ẹ ṣòro ìlànà náà nígbà tó wọlé ṣe ló lejú wọlé tó lejú tí òbí ẹnì kankan sọ̀rọ̀. ó wà nílé. ó wà nílé. Ah, ó wà nílé. ẹ ẹ tẹ ní kò bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ ìgbà tó wọlé lánàá bóyá ó ń bínú ni. àwọn ẹbí bàbá ẹ̀ ló ń bínú sí torí ti máa mọ̀ ti máa san orí ẹ̀ ṣé bá ẹ pè é ah, ẹ ṣe gan ma ó kọ mi I really appreciate it. ìṣúrù kò sí wàhálà ẹ rọra ma. àǹtí péjú ẹ dúró ẹ má fi èmi nìkan lẹ̀ ẹ má fi mí lẹ̀ sínú ayé wàhálà yìí. Lucy you know I can't move on without you àǹtí mi. wọ́n ní kó padà lẹ́yìn mi wọ́n ti kìlọ̀ fún ẹ títí o wọ́n ti kìlọ̀ fún ẹ o wọ́n ní kó lọ yí ìpinnu ọkọ ẹ padà wọ́n ní kó lọ yí ìpinnu burúkú tó wà lọ́kọ ẹ kó lọ yí padà kó gbọ́dọ̀ sí mi lẹ́nu ó ṣe orí kúkú ó ṣe tí kúkú ọ̀gbá dùnsìn mo dẹ̀ sọ fún ẹ o mo sọ fún ẹ o mo lónìgbà tó bá tó ní ìsinmi kémi náà tó lè ní ìsinmi níbi tí mo wà mo nígbà tí mo bá tó dùn kí ló tẹ́lẹ̀ náà tó lè dùn ó tí kúkú ọ̀gbá dùnsìn má tẹ̀lé mi mọ́ o má tẹ̀lé mi mọ́ mo sọ fún ẹ o má tẹ̀lé mi mọ́ o. àti pẹ́jù àti àti mi. ṣàlàyé bó ti ẹ̀ la. dùn sí inú mi ò dùn sí ẹ o inú mi ò dùn sí ẹ o inú mi ò dẹ̀ lè dùn sí ẹ wá gbọ́ pé ó lọ́ọ́ fi mọ tí màá bínú sí ẹ o. ah ọtí báwo. ó dààmú ti gbọ́. o <laughs> ṣe. ok ah o ah, ṣe gan. kò take care. all right. o gbọ́ a sọ̀rọ̀ àgbẹ̀. ẹ a máa sọ lórí fún. ok all right. all right bye bye. Eh. ṣọ́ọ̀mù èdè lè wà ní ṣọ́ọ̀bù kó dẹ̀ máa jáde sí wa ṣá. Do you know she's not picking my calls? bó ṣe ń pè náà ní kíní don drop now mi ò mọ̀ nǹkan tí mo ṣe fọ́mọ yìí tí ò fẹ́ rí mímí látàn. ẹ ẹ bọ́ tó bá yẹ kó wà ní ṣọ́ọ̀bù náà bọ̀bọ̀ tí mo béèrè lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kan yìí ó yẹ kó lè sọ fún wa náà àbí. ẹ ah. eh, bọ́ tó sọ pé ọmọ yìí ti gbà fún ẹ ni. Ah, wo ọ̀rẹ́ kò gbà fún mi na guy stock mo kàn ń múnú ara mi dùn ni kò gbà that's the truth. yéé eh, mo gbé o. <laughs> mi ò tí ì rẹ inú pòsíṣàn rẹ yìí wà ní bó ṣe ń gbà eléyìí gangan ló yẹ kí n wá mọ̀ bó like ọmọ yẹn. Ah, I no like am. like na understatement I love am ṣé o mọ̀ tó ṣẹlẹ̀ ni tọ́mọ yẹn bá sọ yes fún mi lẹ́ni straight to the altar ni. altar trust me. ṣé o lè tó yẹn ni. wo get as e dey do me. ẹyin bọ̀ kí ló ṣọmọ ẹ pẹ̀lú àwọn mẹ́rin tó bá rí ṣe ṣé kò fẹ́ àwọn èèyàn tó ti ṣoríire ni àbí kí ló lè rí ìkọsẹ̀. wo start moto jam alọlé mo sure tó bá rí mi in person o ma calm down really start the car let's go. see the way i'm laughing ìzírí ẹ báyìí rí o. o gbàgbé gbàgbé kò lè irú wa ìnáko lóhùn òré èèyàn mm. ìjọta bá rí mi báyìí níbi wọlé ìjà máa lọ èmi gan support ẹ èmi la máa mú ọmọ. guys start the car let's go. <laughs> ah hello ah olúwa dùn sí ẹ ọ̀ka rẹ̀ láyé ẹ wo ìwọlẹ́yẹ mi ó dúpẹ́ lọ́wọ́ ọ̀jẹ̀ ẹ kò í ṣe mímọ́. Eh, yóò di gbogbo gbà sórí kíní ẹ̀yìn owó tí ọsọ sínú ọkọ ló báǹkì mi ọdún o ọwọlé ń ṣe lọdún tó mo tó tó ń bẹ. ẹni eh, ò ní ọ eh, máa mówó nú owó báyìí ni àbùdí báyìí ń tolókun àbùdí ń owó ọ máa pọ̀ sí ni torí àpò o ó ni àpò rẹ ò ní gbẹ bọ́ bá ti ń tọ́ ọ̀bọ̀ ọ máa mówó owó ni ọwọ́ rẹ ò ní

ah ẹ wo ibi mo lọ dáa. àdúpẹ́ àdúpẹ́. Hmm. bí mo ṣe dé báńkì báyìí hmm. bí oríṣiríṣi àwọn ọ̀dọ́mọkùnrin àwọn ọmọdé ìtọ́jú rẹ̀ wálẹ̀ tí mo rí pọ́mọ gidi ni eh, eh. bá ṣe wọ́n sí hmm. fún ní káàdì kìíní tẹ̀sí bá ń kọ síbi ìwé mo filé lọ ó sì sún mọ̀mí ẹ̀ mọ̀ bọ́ o eh, bó sì ṣe tẹ̀ báyìí lówó bá jáde. ó tẹ̀ sójú ẹ̀ ó tẹ̀ sójú ẹ̀ ó sì jáde kódà bàbá fún dèdè ni ó sì pè twenty. Ah, bẹ́ẹ̀ ni ti báńkìrì owó dà. ẹ ṣe sùúrù ìwọ ah, lówó dò owó sí mo sá lọ ni ebe mi tẹ ránṣẹ́ rè ah, bá mú méjì one thousand fi lè lọ kó fi dúpẹ́ orí lérí pé ẹ̀yin èèyàn bọ gba owó jáde lẹ́nu ẹ̀rọ ló fún one thousand bọ́ bá yẹ pé òun lọ́wọ́ wọnú code room lọ tí ń tẹ owó ń bẹ̀ èló ló kó lè lọ́wọ́. Eh, táyé dáadé láì gbọdọ̀ wí kò kù pọ́ọ̀tù eh. tàtọ́ sá lọ ńkọ́ kí mo fẹ́ ṣe. ọtún rí nínú ẹ̀sọ́ lóòótọ́ ah, ó dúpẹ́ oore ní o. nítọ́ni nítọ́ni ìfẹ̀mí hmm, mo rí ẹ ẹ̀yìn kó yìí tó kù wá. ẹ ṣe jùlù ah, ah, bá ń bọ àlé eh. nígbà mo ń bọ̀ eh. mo ra nǹkan ọbẹ̀ dání hmm. mo ra gaari mo ra gbogbo ẹ̀ díẹ̀ díẹ̀ ká mọ̀ rí ń jẹ kò sébi mọ́nú ilé

ọba ma ya ọba ti gbà ń kọrọ ọba ma gbọdọ wọn eh. èló owó ló wọn ti mú títí tí tó ti ha hà ní nígbà ti gbogbo owó owó tí ọ máa lè ní kọjá fifteen thousand. Eh. eyín kan gbèsè bá ti èrè kan báyìí ọ̀dà mo ti gbọ́ mo ti gbé eléyìí kan mm-hmm. ẹ̀yìn kó ṣéǹjì tó kù ah. kówó tó kù wá. àwọn tá a jọ ń ṣẹgbẹ́ eh. ọ̀rẹ́ dẹgbẹ́ eh. tí wọ́n fojú oníṣẹ́ wo mi eh. ah! ó bá yàdó lórí ẹgbẹ́ ó kọlẹ̀kùn kókó. ó wá lọ gbowó àjọ tẹ́ ń dá lọ́wọ́ ẹ̀. ọ ah! wọn ò gbowó àjọ kan wọn lè jọ wọn lójú ń bẹ̀ ni o. òde ah. tá a fẹ́ ṣe tí wọ́n máa ń kára four thousand tí wọ́n <laughs> ti rò pé òun ò ní rà ká four thousand bẹ́ẹ̀ mo kó lórí ẹgbẹ́ lónìí mo lówó aṣọ mi nù. ó yà lẹ́nu. mọ́rí hmm? jọ lójú àkílódé tó ń lọ sanwó ẹ̀yìn àkàánú owó tí ò tí tó yẹn ná. kí ni àbówó ń bẹ ni kówó ti dé. Ah, ọ̀dà ẹ kó ìdókù wá kó ìdókù wá. ìdókù yìí five hundred naira. ìdókù yìí ìdí àbò náà. ẹ rí i pé gbogbo owó náà kódà bá ní sínú rẹ̀ sísẹ̀ntẹ̀lé kò ṣẹ́kù ṣe lẹ́yìn owó mọ́tò tí mo wò délé lọ́ba tán. Ah, mo rí owó tó kù wá mo sọ ó mú wá five hundred naira nínú twenty thousand ah ayé mi ti bàjẹ́ ah, mo ti jìyàwó fẹ́ mm. ah ẹni àbáta káfíńra tùpà ní ọba ti ta ọgìn bí ọra pọ́tìn ti pẹ́ mm, ìbá ti ta ọgìn bí ọra pílókèsì ti pẹ́ ah, ayé mi ìgbà tó ti sọ pé òjò owó lójú lọ́dọ̀ àwọn olórí ẹgbẹ́ yìí àti mi lọ́jọ́ lójú lọ́jọ́ mi lójú báyìí owó tọmọ ọlọmọ fi ṣe mí láǹfààní owó mi owó mi owó mi owó mi owó mi dẹ owó yẹ owó mi dẹ ìjọ kan náà láti tọjọ mọ àjọ bíi lọ́dọ̀ fún agogo ni mọrí mọrí mọrí mọrí ṣe má tán àgbá kan ni ó. ó ti máa di àgbáyà. ọmọ mi. yes ma. ọsàn tó bá rí gbajúmọ̀ tí ò wọ̀ ẹyẹ lásán ló máa jẹ́ ẹ̀. Hmm? Look at how beautiful you are. Look at the respect you accorded me. Eh? Ìgbà tí ọmọ mi sọ fún mi pé òun máa rí ẹni tí ọkọ ẹ ti gbà pé òun àti ẹ máa gbé ah, tí ò ṣẹlẹ̀ rí tí ò sọ fún mi rí mo ní à ah, mo gbọ́dọ̀ mọ ẹni yìí o ìgbà tó tún wá sọ fún mi pé ẹni yẹn ní òun ò lè ever fẹ́ olówó mo ní à ah, irú èèyàn wo leléyìí ni mo fẹ́ fojú mi rí. mọ́mí i'm happy you already know that um, mo sọ pé mi ò lè fẹ́ olówó so mi ì rí any reason pàtó mo ní ti explain fún yín bẹ́ẹ̀ yẹn mi ì rí any reason fún yín láti wá bí at all kí n máa wá disturb ara yín honestly i can't marry your son so ẹ má bọ̀dà ṣe gbọ́ ẹ má worry ara yín at all. ọmọ mi jọ̀ọ́ àájò ọmọ ló máa gbé mi wá má ṣe mí báyìí má jẹ́ kẹ́kún pa mí délé fẹ́ràn ọmọ mi he loves you a lot. And I love you too. And I want you to be part of my family. Please, my daughter. I'm sorry. Mi lè fẹ́ ọmọ yín. Mi lè fẹ́ ọmọ woman me, wo ọmọ mi, kò sọ̀rọ̀ ń bẹ̀. Mo ń ṣe nǹkan nínú respect yín gan-an yẹ kí n bọ́ síta. Okay, thank you for coming ma. Màá máa rí yín. blank check lélẹ́yìí iye kí iye tó bá fẹ́ kọ sórí ẹ̀ kó lọ gbà sínú àkáǹtì ẹ̀ kó mọ̀ pé a nífẹ̀ẹ́ sí ẹ pé a fẹ́ kó jẹ́ ọmọ wa ní ilé ìyàwó mi. ká ní ìyàwó wọn mi èmi blank check kí lè fẹ́ so are you trying to buy me off ẹ fẹ́ fi owó ẹ fẹ́ fi rà mí ẹ rà nǹkan tí mo máa ń sọ ń pa yín pípù yìí nìyí ah kí ló dé now excuse me ma torí pé mo respect yín gan ni mo ṣe bọ́ síta sí yín ẹ má ever bá mi try ẹ mo. ah what rubbish ẹ má try pẹ̀lú mi mọ́. ó dẹjọ́ má bínú ọmọ mi. mo ṣe bóun la mo fàfà ṣe bí ibi kí n láti ọgbọ́n ṣe bóun lẹ̀ ka igi yẹn ìrírí ṣe bóun lẹ̀ sọ́ra o. ẹ bá bí mi lè rìn máa rí iyọ̀ tẹ bá bí mi lè rìn máa rí sàn ọ̀rọ̀ lọ́kọ̀ ọmọ gbọ́mọ̀rọ̀ wà ó tẹ bá bí mi lè rìn máa rí sàn ìrírí o. àǹtí ah, ẹ ká sàn o ẹ ká sàn ma ẹ ká sàn yes ma ìjọ mẹ́ta. ìjọ kan pẹ̀lú ẹ jẹ́ ọmọ rántí ojú yìí. ẹ rántí ojú yìí ah. inú ló ń bí yín lọ́jọ́ yẹn lẹ́nu ìwé èmi tó kù díẹ̀ kí n fi mọ́tò kan lù yín ní ah, ah, iwájú ẹ wo madam torí ọlọ́run ẹ má bínú sí mi ṣeré ọjọ́ yẹn inú ló bí mi o èèyàn kan má ṣàǹfààní kan ló múnú bí mi lọ́jọ́ yẹn ṣé bá rẹ mi gan mo ń ṣèyàn bẹ́ẹ̀ o torí ọlọ́run. ẹ wo it's okay it's okay kò lè tó yẹn èmi gan lẹ́bi gbàtẹ́mi náà reverse tí mò ń lo fóònù èmi gan jẹ̀bi bẹ́ẹ̀ kò lè tó yẹn ṣe ti gbọ́. kò sẹ́ẹ̀bi lọ́wọ́ yìí èmi gan náà tí mo rìn títì tí mo make fún kọ̀ọ̀kan ẹ wo ṣáà má bínú sí mi ẹjọ́ nítorí Ọlọ́run. ẹ wo kẹdẹ máa wò ṣé mò ń gbàdúrà pé kọ́lọ́ jẹ́ kí n pàdé yín lọ́jọ́ kan kí n lè apologize kí n lè sọ fún yín pé mi ò kí ń ṣe eré èèyàn bẹ́ẹ̀ yẹn eré jẹ́ ni mí o ah, ẹ ṣáà má bínú sí mi ṣe ti gbọ́. kò tọpẹ ẹ <laughs> máa wọlé you look good. ẹ ṣe mà. sáà <laughs> ìbọn lẹ ń lọ. ọ ah, mo máa fẹ́ mo máa lọ lé ní sáré ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀. ṣọ́dọ̀ yóò jìnnà. ẹ wọlé kí n lè yí délé. ẹ ṣe mà ìrírí o ìrírí o ìrírí mi eh, ah, o làgbà ọgbọ́n. òwò nice place ẹ wo àǹtí ẹ ṣe gan o ẹ ṣe gan ẹ wo eré èèyàn bíi tiyín ó ṣọ̀wọ́n o. ẹ̀yin gan báyìí èèyàn lẹ́yìn náà ẹwọ ẹ ṣe gan ni ẹ̀yin lẹ ṣe jù. gbogbo wọn ni pípọn wá lè pè yín báyìí. anytime o ti yẹ yẹn àtúwà tí wọn yẹ pè mí i'm always available for you. ẹ máa má tẹ pín lálẹ́ yìí ẹ ṣe gan ma. yes ẹ bá káwọn ọmọ o. ẹ wo wọn máa gbọ́ o ẹ ṣe gan ma o. Ah, kò tó pẹ́ o. máa pè yín lálẹ́ ṣá. Eh, mama expect call yín ẹ gbọ́. Ah, ó ti ẹ̀ dàbí dáàdi Samuel ọkọ mi tí mo tí mo sọ rẹ̀ fún mi. dájú sáàmù ẹ wá ah, alálejò àǹtí ọkọ mi tí mo sọ rẹ̀ fún mi lójú gẹ́gẹ́ mi yóò. dájú sáàmù ẹ wò aláàánú mi tí mo ẹ̀ṣẹ̀ pàdé lélẹ̀ mo dẹ̀ ti sọ̀rọ̀ yín fún wọn dáadáa àǹtí ọkọ mi lélẹ̀ dáàdì Samuel. ok Jídé dáàdì Samuel ah ah ó ga o. ẹ jọ ṣé mọ́ra tẹ́lẹ̀ ni. Ah, gbọ́ jíde ó jẹ́ ṣàlàyé ṣọ́ọ̀mọ̀ mi ni. dádì Samuel ṣé ẹ mọ wọn tẹ́lẹ̀ ni hmm. èwo ni ń mm, ẹ̀dẹ̀ àǹtí. àǹtí ẹ̀wọ̀ ẹ fílẹ̀ jàre ọ̀rẹ́ lèmi àǹtí ẹ̀ ah. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ó jẹ́ sọ fún wọn báyé jẹ́. ó tẹ so Daddy Samuel ẹ̀yin tí ẹ mọ orí èèyàn báyìí ẹ ẹ délé ẹ sọ fún mi rí. ẹ wo ẹ fílẹ̀ iye ò stop ọtí àjọsọ ṣó ti yẹ yín ẹ pè má ṣe má pè yín lálẹ́. ok all right. ó dàbọ̀ ma? ẹ ṣé o. jíde ó ò dẹ̀ sọ̀rọ̀ ibo ló ti mọ̀ wọ́n rí mo tún bí ẹ òun wá mm, mm, mm. jọ kí wọ́n fi nǹkan di ẹlẹ́ni tó lè sọ̀rọ̀ ni. ṣé kò sí. èwo ni mm, mm, sọ̀rọ̀ ibo ló ti mọ̀ wọ́n rí. Ah. Mọ́mí sí I'm so disturbed now I'm so disturbed olùwádùn sí kò kò tuntun bá mi jà ìyá mi ló kọ́ ọ̀sẹ̀ ṣe my mom still went to her shop and she was begging her with a blank check tẹ́fàlì bí dosi ṣe faraya dosi ò gba check o ó kọ̀ tó wá sọ́ di ìbínú pátápátá. She now transfer the aggression on me now. I don't even know. You wọ́n ní ẹ̀ tún máa bù ẹni tí wọ́n fún ní blank check tó bínú tó bẹ̀rẹ̀ tẹ́ bá tó wá bù ú gbogbo ẹ̀ máa dàrú ni since that time now kò gbé call mi mi ò rí sójú mi ò tiẹ̀ mọ̀ bí ó ti wọ kọ́nà kan sí tó tó ń ronú bẹ́ẹ̀ ni àyà ah, tèmi. kan ṣoṣo ló lè wà ní ah, ìdè. wọ́n mi wo ló lè wà. Ah, ẹ káàsán sá. ẹyin dùnsì ẹ wò ẹ mo fi ọwọ́ yọjú sí mi ní báyìí báyìí ẹ ó lọ̀rọ̀ pàtàkì kan ẹ tí mo fi á sọ. ṣé kò sí ṣá ṣé lè lẹ wà ok máa wá rí yín ẹ rí mi soon. àwọ̀ ah, ah, ọ̀kàrẹ̀ láyé ọ̀yàn ọmọ òní kọ̀rọ̀ sí ọ lẹ́nu má pẹ́ má pẹ́ má pẹ́ wọ́n máa retí ẹ̀ wọ́n máa retí ẹ̀ ẹ̀ o ṣeun. tóbi lọ́wọ́ jíde o tóbi wá wà lọ́wọ́ ẹ̀ mi mú fa náà nígbà jẹ́ mi mú fa ní àtàkùn bàbá mi sọ fún kóso àmàjọ ẹ̀ nọ́sẹ̀nsì pẹ̀lú it's all good. um, Peju. You see, ṣorí ìfẹ́ torí ẹ̀ òun làkújá òfin. Ìfẹ́ dẹ̀ máa ń dùn ṣorí ibi tí ìfẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ àìṣẹ̀tàn bá wà tí èèyàn bá fi àyè gbà á ìfẹ́ máa ń gbilẹ̀ ń bẹ̀ ó máa ń dàgbà ó máa ń darúgbó síbẹ̀. Si um, yeah mo mọ̀ wípé in the past mo ti ṣe é gan-an mo ti ṣe láti hot feeling i I've said so many things I shouldn't have said believe me honestly I'm seizing this opportunity to swallow everything I said. I know I must have hurt you a great deal. gbogbo ọ̀rọ̀ tí mo sọ sí ẹ pátápátá mo fẹ́ kó dáríjì mi come to think of it uh, as a mother you know it's expected but ó dàbí ẹni pé mo ti gbóná ara jù yà ó máa ṣẹlẹ̀ sáwòbí gbà mí we are trying to protect our children because of it pé à ń protect àwọn ọmọ wa a máa ń ṣe ẹsẹ̀ gbé lọ́pọ̀lọpọ̀ gbà tá a máa ń ṣìwà wù a máa ń ṣàṣìṣe ńgbà míì àbí ká ṣàṣe jù ká ṣàṣe tẹ̀. honestly o ò jẹ́ ọmọ tó jọ mí lójú gan-an mo wá fàsìkò ìbẹ́ wípé kó má bínú tó bá pè mí ni mo bí ẹ tó bá pè mí ni mo dẹ̀jẹ̀ lé lórí òun ní this zone mi of course <laughs> àbí. she want. ah so jọ torí Ọlọ́run dáríjì mi and now ẹ̀yin méjèèjì you have my blessings. Thank you, Mom. <laughs> You're welcome. Oh, Mommy. I should go. I really appreciate. Ẹ̀yin gbogbo ló yẹ kí n kí yọ ṣe padà accept pé kí èmi àti Fọlá we can go ahead relationship wa i'm so grateful ma. you're welcome. àmì o. àmì o wọn ti rẹ̀ ever regret ẹ̀ nítorí nǹkan tó bá wọn ọmọ jẹ kò kí wọn ọmọ nu ṣòkòdà ẹ̀wọ̀n mi nu lágbára Ọlọ́run thank you mom. you're mm. welcome. You both have my blessings. Thank you. Oh, Mom. Yes, sir. Now that you've given us the go ahead and the blessings, mm to be together. Mm. Let me start dishing out my plans. Yeah, I'm on here. I'm listening. Um, once I get back to the States, máa bẹ̀rẹ̀ sí ní ṣe filing petrol. Okay. Sí ẹ bá dẹ̀ ti wà fixed, máa bẹ̀rẹ̀ sí ní fa ọdún sí náà. Torí big before kára wọn <laughs> Oh. méjì. Òfò ni. Òfò Ah, I'm going to fashion yàn possible yeah, a gbọ́dọ̀ take chances tó bá ní tó bá dùn ló fẹ́ file fún um, Peju paraventure tí o bá fẹ́ gbégbèsè ti dùn sí tó bá lọ grant ẹ̀ ń kọ́ ó mọ̀ pé ní embassy yẹn orí wọn máa ń yí wọn máa ń ṣe bí aláǹjọ̀nù ni now this is my advice kò tó lọ rárá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ sí photoshop um, photo gallery blablabla tó ti máa ya photo. Bla, bla, good tẹ́ bá ti photo studio ẹ ya picture couple ẹ ya ti ti dùn sìn ṣó ti ẹ̀ ń sìn ẹ present ara yín like a couple represent ẹbí ọmọ yín so by the time tó bá fi lọ sí embassy wàá kàn kó gbòkè nìyẹn dání then ẹ dẹ i mean tó bá dẹ ti dán tó bá fẹ́ file form méjì dádẹ five fún wọn papọ̀ kò ní jẹ́ one after the other. I love you mom. <laughs> it's a plan it is everything. Abina, I mean, that's thinking why about, you have me. Yeah, that's why I have you. But I was just thinking about the expenses and all that. come off it gbára sọ tọwọ́ epo àbí tá ìrówó rà torí pé kò sówó tó fẹ́ rán ni àbí àìfẹ́ náà ó ti ń tàn ẹ́ pé kí màá ṣe òfófó look we are blessed sílẹ̀ we are blessed we are rich ṣé orí ọkọ ẹ ọkọ ẹ is blessed is rich we are rich yes. kí ló dé. bẹ́ẹ̀ lọ fi nǹkan wọn nínú yàrá jọ. jọ ta lọkọ ẹ nínú àmì jẹjẹ. fọlá ni màá. torí pé ó gbọ́ yorùbá ta ni ọkọ ẹ nínú èmi pẹ̀lú Fọlá. ok ẹ má bínú ma ẹ̀yin ni ọkọ mi ma. good so ọkọ ìyàwó fẹ́ báyàwó ẹ̀ sọ̀rọ̀ ó yá jókòó. ọkọ ìyàwó excuse wa. ask your lordship please ma show me ẹ máa rí. oníjókòó tó ẹbí ti rà bẹ́ẹ̀. péjú. ọmọ Yorùbá ni mí àgbàlagbà ni mí èèyàn ọkọ ẹ̀dẹ̀ tún ni mí mi ní any reason láti tanra mi wípé ó possible kí inú ẹ má ti dùn sí mi I want to clear the ground sórí gbogbo nǹkan tí mo ṣe fún in the past mo fọlọ́hún bẹ̀ jẹ́ kó tán lọ́kàn ẹ̀ gbẹ̀jú ẹ̀. Eh, ṣé orí àgbà tó ń wo yẹn ọjọ́ orí nọ́mbà lásán ni it's just a figure ẹ̀yin ò lè sọ wípé yẹn torí pé òun jẹ́ ọmọ ọdún kan àbí pé kinní kan pé bẹ́ẹ̀ náà ló ń ṣe nílà akáyè tó àfi ẹni tọ́lọ́run bá fi fún ṣé orí gbogbo wa tí mo wù sí ẹ Péjú hmm. tó bá tó àsìkò kan nígbà tí wọn náà bá jókòó tó bá bẹ̀rẹ̀ sí ní ṣàbíamọ́ wà mọ nǹkan tó ń pè ní ìyá ọmọ pàápàá jùlọ àwọn àgbà bọ̀ wọ́n sọ wípé tí ò bá pọ̀ kò kí ń bàjẹ́ wọ́n ní tọ́bí ò bá pọ̀ kò gbọ́dọ̀ kan kò gbọ́dọ̀ pín kí mélòó ni fọlá lọ́wọ́ mi tí mo máa ní kí n lajú mi sílẹ̀ kí tá a lò bọ́ ìwò. But you see, you really beat me hands down. ìwà tó wù níjọ́ tí mo wọ́n fà ẹ́ ní check To reject ẹ who hits me below the belt mo wá wo ipe ẹ̀dùn náà ṣé rọmbà ẹ̀ ṣì wà ṣá even kò jọmọ tó ti dìlé olówó dìde ká tó rí ọmọbìnrin ọmọbìnrin ìsìn ọmọ tí ayé ń pọ̀ sí ọmọ tí ayé bí ń sìn ọmọ tí ìgboro ń sìn sìn kó tó reject offer thirty five million genuine genuine tí kì í ṣe pé bóyá ah ìgbà yẹn mo wá pé orí mi sọ̀kalẹ̀ pé definitely this is nothing but love mo dẹ̀ decide wípé ok abẹ́tà kí wọ́n fẹ́ mi èjì sílẹ̀ kẹ́ ẹ ṣe gbádùn ayé yín so my dear mo sì sọ opportunity láti sọ wípé kò má tún bínú ní ẹ̀ẹ̀kan sí i tó lọ́ọ́ lọ́hùn èmi gbọ́n ló yẹ kí n gbà yín pé kẹjọ kẹ má bínú sí mi. ó ṣe mí ó ṣe mí èmi mo ṣe ẹ. ẹ ìgbà tẹ ọfà mi ní chẹ́ẹ̀kì tí mo reject ẹ mi kẹ má bínú. no fọlá kan i love him wholeheartedly torí ẹ ni mo ṣe reject chẹ́ẹ̀kì. no ah péjú mi gbọ́dọ̀ fi irú ẹ̀ bínú òpó inú ìyá ló máa náà fẹ́ fi irú yẹn bínú you have my blessings once again. ẹ eh, ẹ eh, péjú ah, ọlọ́run bá tóbi eh, lọ́ba kò máa ah. sí kọ́tọ́ lòun ò lè ṣe ẹ ìyá ọkọ ẹ ìyá ọkọ ẹ ti jẹ́ pé kò tiẹ̀ kí fẹ́ rí ní ẹ látàn ah. onígbónára onígbéraga ẹ ló wá gbà pé kó lọ bọ́mọ lamẹ́ríkà olùwọ́ ṣe olùwọ́ ṣe olùwọ́ ṣe kò sẹ́ni tó lòun lè yí padà. àǹtí mi bó ṣe yà yín lẹ́nu bó ṣe yẹ mí náà lẹ́nu in fact wọ́n jẹ́ kó máa yé mi pé ìgbà táwọn wọ́n fà check fún mi tí mo reject tí mi gbà yẹn kẹ̀ eh. wọ́n níyẹn ló jẹ́ káwọn ẹ̀ṣọ́ wa mọ̀ ẹ́ pé lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ ọmọ àwọn ó rà ah. tẹ̀lé. yọkọ òmò ẹ ni ah. kò mọ orú ìfẹ́ tó ní sí ọmọ ẹ ni káàkó tó mọ̀ ni ah, kò tẹ̀ ní fowó lò ẹ̀ rárá kúrú àti dùúsì lẹ́jọ́ lọ sí Amẹ́ríkà. sísá mi oh, ẹ gbọ́ tuntun àníṣe náà tí wọ́n á bẹ̀ mí wọ́n apologize pé kí n má bínú gbogbo báwọn ṣe insult me the that time oh. èmi irú ẹ̀ rí sista mi ọkọ mi suggest pé òun fẹ́ file fún ìyàwó òun Kini ni ọkọ mi máa sọ onírọ́ o kó má fà ìfúnyàwó ẹnìkan o pé ṣé mọ̀ ẹ́ pé ohun àti dùn sí àbúrò ẹ̀ tí ìdí bá fà ìkara odùn sí máa tẹ̀lé ni o kí ṣe fà méjì lẹ́ẹ̀kan náà ah, ah, ah, ọ̀pọ̀ sí. You're going to America. Yes, of course. Eight hundred. nípa òṣèbọ́gbọ́n lófin kọ́ nìyàn jàre adánilóró fagbára kọ́ ní borí pẹ́ nílẹ̀ àkúdìrẹ́. complain kò dá mi ti ṣe wò yẹn kí lè tí wọ́n mo fẹ́ bẹ engineering ni tó bá dẹ̀ ti fẹ́ bọ́ọ̀dù máa mú nǹkan ẹ̀ ah, owó ẹgbẹ́ kì í sọ wọ́n láyé mo ti gbòdì látà náà èyí náà lẹ́ndì ẹrù èyí lẹ́ndì gbogbo ẹ̀ lórí fẹ́jẹ́ kì í fẹ́ máa lọ. tèmi yé mi wọ́n ní bí mo ṣe ń ṣe ọmọ gẹ́gẹ́ èmi yé mi o kó wá dọ̀hún kọ́kọ́ wá bẹ̀rẹ̀ ẹjọ́ ọ̀rọ̀jà nǹkan kó bẹ̀rẹ̀ sí ń bèmí pé mo ṣe ṣiṣẹ́ kó gbàgbé kíkan ẹ ṣiṣẹ́ kó gbàgbé kíkan ó yá mi yá mi. Dunsi, you better stop crying. So go ekun to to swing, to to to study melody simulating. I will slap you. Ah, I thought you should soon be back. What's your problem? My mom is alive. She's not coming back. Eh, she's not coming back. Eh, ìwọ dẹ̀ ló wá mọ̀ yẹn o. Tèmi ni pé ó ń padà bọ̀. So ìtò bá stop ẹkún yìí. I will slap you. I will slap you ẹ yẹ tó bá lọ ilé ọkọ ẹ bóyá ó máa kágo ẹ mẹ́rù ni ó máa ó máa kó ẹ náà lọ sí ilé ọkọ ni. Ah, ah, péjú náà ló ń pè mí ṣó gbàgbé nǹkan ni ẹ láàbúrò kí ló ṣàlàyé ṣó gbàgbé nǹkan ni. police station ah, kí ló ṣẹlẹ̀ kí ló dé. ok mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ police station wo ni okay okay all right all right Huh? hey Ọlọ́run ma ṣàánú mi o ó ti sọ wọn ti péjú ó ti wá pé tí mo wà ní ṣe. let me let me go inside eh aunty péjú ó wà ní police station ṣùgbọ́n uh, i'm coming. péjú mo ti ń wá látijọ́ ìwọ jẹ́ kí n rí ẹni báwo ló ṣe ṣe báwo ló ṣe rí báwo ni kò ké ṣe dénú báàgì àbúrò mi báwo ló ṣe débẹ̀. Eh? sísá mi ìyá yẹn mi ti bàjẹ́. ayé ò ní bàjẹ́ ayé ò ní bàjẹ́ lágbára ọlọ́run. kiri kòkèrè àti ní àjọ onídúró kiri ni mi mọ̀kọ́ tó pé kòkèrè. mo ah, dẹ́rọ̀. báwo ló ṣe dénú báàgì ẹ̀. mi mọ̀ dénú báàgì ẹ̀. mi mọ̀ ṣojú mi báyìí lóye ṣí báàgì mi tó fún kòkè jáde inú ẹrù mi. báwo ni ah! màá sọ pé ọmọ ṣé wọn kọ ló dẹrù ẹ ni ṣé wọn kọ ló dẹrù ni ah! o dẹ̀ ṣó ṣé bí wọn ló dẹrù báwo ló ṣe máa sọ ibò mọ bí kò kéyìn ṣe dẹrù báàgì ẹ báwo ló ah, àbúrò òde jẹ́wọ́ fún mi. sísá ah, mi èmi kò mọ di ẹrù mi èmi kò ní mọ di ẹrù fún ara mi. ìwọ kọ́ ló dẹrù ah. ta ló bá ẹ dẹrù ta ló bá ẹ dẹrù. mọ́mí fọlá ló bá mi dẹrù. mọ́mí fọlá ló bá mi dẹrù. mọ́mí fọlá ló bá ẹ dẹrù dájúdájú mọ́mí Fọlá ló fi kókè sínú báàgì ẹ̀. mo dárò. so nǹkan tí plan fún wa lélẹ̀ ah no wonder ṣebí wàá ti dùn sí lẹ́jọ́ gba passport kó dẹ̀ náà máa bá yín gba visa sí ṣàdédé lóbìnrin sọ pé wọ́n ò fún dùn sí ní visa pé wọ́n nìkan ni so nǹkan tí woman ìfẹ́ ṣe leléyìí ṣé oró tó fẹ́ dà wá leléyìí ah dárọ̀ mo géèrè ah, ah ah ah oníṣẹ́ ìwọ̀ lágbára ọlọ́run oníṣẹ́ ìwọ̀ ah woman ìyá gbà lágbára ọlọ́run á gbà ọlọ́run bá mi dójú tì ọlọ́run bá mi dójú tì gbogbo ìbọn ẹ̀ lórí wa kò ní jọ o hey cocaine ìran wa máa gbé kokéèrì báwo la ṣe máa ṣe bọ́lá máa rìn sí tálámọ̀ àmọ̀yàn àmọ̀yàn. Ah, ah, pèjú ah, olúwa <laughs> pèjú pèjú ayé ikú wà dọ̀rọ̀. Olha o shadow, olha o shadow, olha o shadow mi o. Ẹ pàtẹ mọ́ra. Ah! Péjú! Má bẹ̀rù kan. Wọ́tẹ́ kò máa fẹ́ ìtàn olùtúnkì. Àǹtí ẹ má rárò kan, ṣe ti gbọ́. ayé mà níkà o àṣé obìnrin fẹ́ jésù inú tútọ́ funfun jáde fún wa mo rò pé orin ló ṣe fún mi ni mi ò mọ̀ pé orí ẹ̀dẹ̀ ló ṣe fún mi ó wá pa lábúrò ó pa lábúrò ó mi ó mi péjú mo dẹrù mo dẹrù lówó lówó lówó yóò dá o yóò dá yóò dá. ẹtí mi ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ máa ronú. àbúrò mi dá gbẹjọ ah, ti lọ mi ò ní wọ́n tún mi ní gbẹjọ wọn ẹjọ ṣé mo lálàá ni ẹjọ ṣé mo lálàá ni bọ́ọ̀ ti lọ ah, olórúkọ kò dùn èmi náà ni. ẹ ẹ alẹ́ mi ẹ jọ jẹ́ náà kó yẹ kó má ṣe báyìí wá máa bá mi ah, jà. kọ́ni jà fún ẹ. kíni ẹni òṣùwò lórí. inú ilé tó wọ̀ yìí àbí àdúgbò yìí èwo ló jọ ọjà ń bẹ tó ah! wá owó yọ̀wọ̀yọ̀ bá ń torí ọlọ́run. ọtí ìbọn kọ̀kọ̀ gbogbo wa nígbà inú bọ́mọ kan tó ṣe lọ́wọ́ níyàn tó jẹ ṣùgbọ́n wọ́n pẹ́ lẹ́nu mi wọ́n ṣe ẹgbẹ́ bí mi sọ fún mi ni mo ní ṣe ẹgbẹ́ bí mi sọ fún mi kó tó kú ni àwọn ẹgbẹ́ mi ò mọ̀ pé ilé ẹ̀ ló pàdé airport àbí ọkọ ló bá dẹrù ni ṣé ìwọ kọ́ sọ́kùnrin àrùn pẹ̀lú ẹ̀dọ́ ṣe wá mi ò mọ̀ pé ọrùn àdébọ̀pọ̀ lọ́dún àbúrò mi lọ ah ṣé wàá rí ìwọ gọgọ fún ara ẹ nǹkan tí màá ṣe fún ẹ ah! ilé alára gbé èmi agbé èmi agbé èmi agbé èmi ìka ilé ìka o. ok ká máa wọ ẹni tílẹ̀ máa gbé mi nínú èmi pẹ̀lú ẹ̀ nígbà tábùrú ẹ kọ tí mo kìlọ̀ fún tí ò gbọ́ràn ọ̀gbọ́n tó sọ pé n tí ojú aláìgbọràn bá rí wọ́n ní ó máa ń fi ṣe tara tí. bó ṣe sọ fún náà nìyẹn bó ṣe sọ fún nìyẹn. ẹ dẹ̀ dúró. kí ni mo pè yín pé ká wá ṣiṣẹ́ fún mi yẹn palẹ̀ mọ́. iṣẹ́ ò lè ṣe bẹ́tà ni. ẹ gbé kan lọ kọjọ. iná olówó. ẹ kú ọlọ́wọ́ rẹ̀ mo jáde lórí kọ́kọ́ọ̀dù fún mi. kiri àìsílẹ̀ àìsílẹ̀ mo ní ẹ̀rọ rẹ̀ yé. bẹ́ẹ̀ ni wọ́n tó hàn ní ọ̀ṣẹ́. Ah! ẹ sọ̀dọ̀ tínú ah! jọ. ọmọ ah! kú ni ọmọ fún wa. ẹ lọ sọ̀dọ̀ tínú ara fọ́nká ṣé bàbúrú ẹ ni ò létí gbọ́ràn mo dẹ̀ kìlọ̀ fún kò gbọ́ ni thirty five million naira kó lóun ò fẹ́ wípé dandandandan àfi kóun fẹ́ ọmọ mi ẹ nǹkan tó ju aláìgbọràn rí òun lójú ẹ̀ rí yẹn kó máa ṣe ọ̀hún èmi ni wọ́n wá tó wá ń pariwo lé lórí òògùn tó sọ wípé ọ̀rọ̀ tí owó bá ṣe tí wọ́n nílẹ̀ ló máa gbé olówó ń sọ̀rọ̀ tálíkà yín lòun láì dí àkó ní dáa fún gbogbo yín ọ̀nà tó dì bí bí gbọ́dọ̀ gbúrò ẹ̀mọ́ láàyè ọ̀dẹ̀ burúkú. sorry, my baby. I'm sorry I could not fulfill all the promises I made to you. I'm sorry I had to go. Don't see, I'm very sorry. I promise to always be by your side. In every circumstances, I promise to always be your comforter. I'm sorry. I'm sorry. I'm sorry, I just have to leave. I'm sorry. I'm sorry. Ṣé ti wá rí nísìn pé ajá mi ò déédéé bó ó ní ohun tó rí? Ah! Àǹtí mi pẹ̀jú. ṣẹ́gun <laughs> torí gbogbo ìtàn tó sọ́ọ̀lẹ̀ yìí pátápátá gbogbo ẹ̀ lọ́la mi tó laka kódà gbogbo ẹ̀ ló nítumọ̀ débi pé ẹni ẹlẹ́ni títí ń fẹsẹ̀ rẹ̀ rìn tẹ́lẹ̀ tí wọ́n ẹ sọ́ọ̀dẹ̀ lórí wíṣíà ah! àwọn ẹlòmíì dájú ni sórí kìí ṣe gbogbo olówó náà ló burú àbí gbogbo olówó ló yọ̀ dájú bí ti ń bẹnu olówó bẹ́ẹ̀ ni ń bẹnu tálíkà àìmọye olówó tí wọ́n wà lórí ilẹ̀ ẹ̀pẹ́ wa yìí tó jẹ́ pé wọ́n da wọ́n níwà rẹ̀ àìmọye tálíkà náà tó jẹ́ wípé bí wọ́n ti tálíkà tó lóró tí ń bẹnu wọn lójú tèjọ lọ ó jẹ́ mu ọ lọ ìdí ìtàn kan láyé ìgbà kan olówó pọ̀rọ̀ kú oníkòkó là á pè ó mà lówó ó lówó débi pọ́ lọ́lá ó káàsẹ̀ bó ti wá lówó tó yìí kò mà kó ti tálíkà kéré ó kẹrù mọ́ra ó kówó fàmọ́dọ̀ àwọn àtàwọn ẹrú rẹ̀ báyìí wọ́n á máa jẹun nínú àwo kan náà ní tó kó wọn mọ́ra dé kò pẹ́ kò jìnnà olówó pọ̀rọ̀ kú ta kòkó olówó pọ̀rọ̀ kú kówó wọnú ilé nígbà olówó pọ̀rọ̀ kú kówó wọnú ilé àwọn ẹrú tó kó mọ́ra lọ́dọ̀ rẹ̀ ni wọ́n bá gbìmọ̀ pọ̀ ni wọ́n bá polówó pọ̀rọ̀ kú nítorí owó dákun ǹjẹ́ orú ọ̀wá wà nù tálíkà ẹ́. Eh? ṣé ìhà tí olówó pọ̀rọ̀ kú kọ sáwọn ẹrú rẹ̀ ni wọ́n kọ fún tí wọ́n ran padà sọ́run kó tó di wípé àṣírí wọn mà tú ẹ̀ ń tọ́ dámà ti bàjẹ́ ṣé ńgbà tí gbogbo ẹni wá ṣẹlẹ̀ ká wá ní ọmọ tó lówó pọ̀rọ̀ kú bílẹ̀ ó torí ẹ̀ kó máa wá kórìíra gbogbo tálíkà àbí kó máa pa tálíkà káàkiri gbogbo àbà ǹjẹ́ tóró bá ṣe yaró ìdóró ọ̀tán lẹ̀bi so wá rí wípé ìtàn tiẹ̀ àtẹlé tí mo sọ ó sún mọ́ra wọn mo fi ògbé tó ń rò lọ́kàn mo fi ògbé e kúrò dàpọ̀ mo bí ọ́ ni olúwadùn sí ìjókòó ìjókòó. ṣe sọ oyin ọ̀rọ̀ ẹni ò yé mi tẹ́lẹ̀ mo ti yé mi nísìnyí mo dẹ̀ máa rántí ọ̀rọ̀ táǹtì mi máa sọ wọ́n ní kí n lọ yí ìpinnu mi padà. mo ti gbọ́ mo dẹ̀ wá rántí gbogbo ọ̀rọ̀ táǹtì mi péjú máa ń sọ fún mi ipe kì í ṣe gbogbo olówó ni ò dáa ipe àìmọye tálákà tí ò dáa náà. Ah! pẹ̀lú tọ̀tẹ̀ sọ fún mi nísìn mo wá ṣèlérí fún yín pé láti ẹni lọ mo ti yí ìpinnu mi padà iná tí mi péjú náà lè dùn níbi tó ń wà. ẹ ṣe sá. ọ̀kadì láì òde àmì àmì àmì ẹ ṣeun. ó ti wá yé mi náà dáadáa báyìí inú mi dẹ̀ dùn kó ti yé òun náà dáadáa sí. pé kò wà tún lè torí tó bá wà too late nǹkan tá à ń sọ ìkọlà máa máa sọ o eh, dáàdi nǹkan tó gbé mi wá gangan ni pé ìgbà tí mo délé àwọn olùwádùn sí tí mo bá mọ́ mi ẹ̀ sọ̀rọ̀ wọ́n ní pé ehm, ó máa ń gbọ́rọ̀ sí yín lẹ́nu gan tí bá lè bá yín sọ̀rọ̀ torí olùwádùn sí mo nífẹ̀ẹ́ gan ó dẹ̀ ti ṣe díẹ̀ tí mo ti ń bá sọ̀rọ̀ so I really appreciate dáàdi tẹ́ bá lè bá mi bá olùwádùn sí sọ̀rọ̀ inú mi dùn pé gbogbo ohun tó fà á pátápátá tí èéfì fẹ́ lówó sójú gbogbo ẹ̀ náà ló sọ lójú ìwọ náà débi wípé ọkàn rẹ ti rọ̀ ní ìsìn tí mo sì mọ̀ wípé ó ti yí ìpinnu rẹ̀ padà gẹ́gẹ́ bí n tó sọ olúwadùn sí wọ́n mọ́kùnrin yìí dáadáa ó rí wípé látìgbà títí ń lé ọ títí ń sàtẹ̀lé ọ káàkiri ó nífẹ̀ẹ́ rẹ̀ dákun ṣé ó ṣetán láti fẹ́ gẹ́gẹ́ bí ọkọ rẹ̀. bá mi sìn wọ́n ah, sì máa rówó. Ah, dáàdi ó tún lòun máa rò ni ẹ jẹ́ kó sọ yes. ẹ jóró ẹ kò gbọ́dọ̀ ṣe ní wàràwàrà bẹ́ẹ̀ àkọ́kọ́ gbé ìgbésẹ̀ kan àti gbé ní tìǹà ìgbésẹ̀ míì tì ní ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ láàrin ara yín títí títí títí tọ́lọ́run fi ní tẹ́ ń wá kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin yín ẹ mo sì mọ̀ pé ọlọ́run ọkọ̀ yín pọ̀. ó ní tọ́jú àgbárí tó fi ní ìkòtò bọ́jọ́ ọmọdé bá rí i á ti rí i rádaràda ìrírí It's just looking like a dream to me. So we're actually married now tèmi ní tiẹ̀ sì wọ́n ní tèmi. ọlọ́run ká máa dúpẹ́ fún padà sí dúpẹ́ lọ́wọ́ abẹ́ ètò náà. ah man you really showed me kí ló dé hmm. but thank God wàhálà mi ò jẹ́ sásọ wọn ló ṣeun báwo ló bá appreciate mi ká ní mi ṣó ah no no I, I, right from day one mo appreciate it, and I still appreciate you but really the the de ká fi jọlẹ wedding night. You know what's next? So <laughs> yeah, come on, baby. <laughs> <laughs> come on, baby. I can't wait. Oh my goodness. ẹ jẹ́ ká gbàdúrà ọ̀ ká máa rógun ìrírí ó wá kó bá a dábàá ọlọ́run má jàre ọ̀ kó bá ọlọ́mọ jàre o. ṣé wọ́n lè.